mo kí yín káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ruth Ọlájídé ní orúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ààrẹ ti tako àhesọ lórí ọ̀rọ̀ fọ́nrán ọkọ̀ ojú omi tí ó ní àsíá orílẹ̀-èdè Nàìjíríà kan tí ó gba orí ìtàkùn ayélujára láti ilẹ̀ Faransé lásìkò àbẹ̀wò kan tí ó wáyé léyìí tí ọ̀pọ̀lọpọ̀ ti ń fi èròǹgbà wọn sí wípé ó ní í ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà olùrànlọ́wọ́ àgbà pàtàkì sí ààrẹ Ẹni Ọ̀tẹ́gà Ọ̀grà ni ó fèsì sí fọ́nrán náà wípé ọkọ̀ ojú omi aládàáni ni ọkọ̀ tí wọ́n rí nínú fọ́nrán ọ̀hún àti wípé àwọn àsíá orílẹ̀-èdè tí ààrẹ tàbí àwọn ológun ń lò kò ní àmì kankan lára lẹ́yìn àwọ̀ àsíá orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn pàpà ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí tí wọ́n sì kọ̀ láti gba ọ̀rọ̀ olùrànlọ́wọ́ pàtàkì náà gbọ́ tàbí mú un ní òkúnkúndùn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án àwọn àjèjì mọ́kànlélọ́gọ́ta ni wọ́n ti dá padà sí orílẹ̀-èdè wọn láti orílẹ̀-èdè nàìjíríà ní oṣù kẹjọ ọdún tí a wà yìí àjọ tí ń rí sí ètò ìrìnnà orílẹ̀-èdè sí ilẹ̀ òkèèrè ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde àbájáde ìjábọ̀ wọn fún oṣù tí ó kọjá àtẹ̀jáde yìí tẹ̀síwájú wípé ìdí pàtàkì tí wọ́n fi dá àwọn àjèjì wọ̀nyí padà sí orílẹ̀-èdè wọn ni láti kojú ìrìn àjò àìtọ́ sí orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àjọ tí ń rí sí ètò oúnjẹ àti oògùn lílò lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn nafdac ti ta àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà lólobó lórí omi ìyanu tí ìjọ christ mercy land delivery ministry tí àlùfáà jeremiah fùfẹ́yìn jẹ́ olùdarí rẹ̀ ń tà láti tú àwọn ènìyàn jẹ àjọ nafdac sọ wípé kò sí èyí tí ó ní àṣẹ rẹ̀ nínú gbogbo àwọn nǹkan tí wọ́n ń tà fún àwọn ènìyàn ní ìjọ náà olùdarí àgbà àjọ náà ẹni ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyẹyè ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde k kan tí ó bu ọwọ́ lù lánàá òde òní. ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí tí wọ́n sì ń kan sára sí ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára. ẹni Vincent Martins tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Very Dark Man fún akitiyan rẹ̀ lórí ọ̀rọ̀ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje olóyè ẹgbẹ́ òṣèlú APC ẹni Jo Igbokwe ti ké gbàjarè sí ìjọba àpapọ̀ láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná pàápàá jùlọ owó tí wọ́n ń fi sí àpótí sanwó kí o tó lo iná mọ̀nàmọ́ná ti àwọn tí ó wà ní ìlà band A Jo Igbokwe wípé òun ra iná mọ̀nàmọ́ná ẹlẹ́gbẹ̀rún lọ́nà ogún náírà léyìí tí ó sì tán ní ọjọ́ kan náà ó tẹ̀síwájú wípé eléyìí lè run àwọn iléeṣẹ́ láìpẹ́ ọjọ́ bí ìjọba àpapọ̀ kò bá wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà olùdíje du ipò ààrẹ nínú ètò ìdìbò yan ààrẹ sípò tí ó kọjá lórílẹ̀‐èdè nàìjíríà ẹni àtíkù abubakar ti sọ̀rọ̀ lórí ètò ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu lórí ètò àfilé owó orí àti owó owó epo bẹntiró tí ó lọ sókè Àtíkù wípé àwọn ìgbésẹ̀ wọ̀nyí ni àwọn mẹ̀kúnnù lára tí èyí sì ń mú àlékún owó bá ààrẹ àti àwọn ènìyàn rẹ̀ ọ̀rọ̀ yìí ni ó jẹyọ nínú àtẹ̀jáde kan tí ó ṣe lánàá òde òní ó tẹ̀síwájú wípé ìgbésẹ̀ yìí yóò mú ìpalára bá àwọn ará orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká àgbà adẹ́rìn-pòṣónú Gbénga Adéyínká ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Ìpínlẹ̀ Tinubu nígbà tí ó ṣe àlàyé àwọn ipa rẹ̀ nínú ìdàgbàsókè ní ìpínlẹ̀ Èkó lásìkò ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ó tẹ̀síwájú wípé ó ní ìlànà ètò ìṣèjọba tí ó lè mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ bákan náà ni ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fún ààrẹ Tinubu ní ọdún bíi méjì sí i wípé wọn yóò rí àrídájú àyípadà lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin orin. ìlúmọ̀ọ́ká olórin oyíndàmọ́lá emmanuel johnson tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ dami crane ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti bẹ ìlúmọ̀ọ́ká olórin david adeleke tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ davido nígbà tí ó kọ wípé orí ìkúnlẹ̀ ni òun wà tí òun ti ń bẹ̀bẹ̀ lásìkò yìí bí a kò bá gbàgbé wípé ó sọ ní orí ìtàkùn ayélujára rẹ̀ láìpẹ́ yìí wípé davido fi ọlọ́pàá gbé òun léyìí tí ó ti gba òmìnira tí ó sì ti tọrọ àforíjìn àti wípé òun yóò gbájúmọ́ iṣẹ́ orin olórin Davido ọ̀rọ̀ ẹ̀bẹ̀ rẹ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká olórin Simisola Kòsọ́kọ́ ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe ìrántí àwo orin rẹ̀ tí ó pè ní Simisola léyìí tí ó gbé jáde ní ọdún méje sẹ́yìn àwọn orin tí ó wà nínú àwo náà tí ó jẹ́ márùndínlógún lápapọ̀ ni ó ń béèrè èyí tí àwọn olólùfẹ́ rẹ̀ fẹ́ràn jù nínú àwọn orin náà léyìí tí méjìlá jẹ́ ojúlówó orin àwo náà tí mẹ́ta tó kù sì jẹ́ àfikún èyí ni àwọn àwọn olólùfẹ́ rẹ̀ ti ń fi ìfẹ́ wọn hàn sí àwọn orin náà lábẹ́ ọ̀rọ̀ ìwòye tí wọ́n sì ń kan sára sí àṣeparí iṣẹ́ takuntakun ìlúmọ̀ọ́ká olórin náà lórí iṣẹ́ àwo náà títí di àsìkò yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Sharon Oja ti lọ sí ilé ìjọsìn láti sọ ẹ̀rí ìrìn àjò ìgbéyàwó rẹ̀ nígbà tí ó wí pé Olúwa fún òun ní ọkọ tí ó dára jù lágbàáyé ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun wá jẹ́rìí sí agbára Olúwa láti san ẹ̀jẹ́ òun lórí ìgbéyàwó àti láti mú ènìyàn lọ́kànlé nínú ìrìn àjò lórí ìgbéyàwó fọ́nrán ẹ̀rí yìí tí ó jẹyọ lórí ayélujára ni àwọn ènìyàn ti ń fi ìdùnnú àti èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí bákan náà ni ọ̀pọ̀ ń gbàdúrà ìfẹ́ ànídàlẹ́ fún ìgbéyàwó ìlúmọ̀ọ́ká òṣèré náà. You know how the Bible says he traps the wise snail in snare cleverness. I thought I was wise and God ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré Ìyábọ̀ Òjó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn ìdílé ọkọ àfẹ́sọ́nà ọmọ rẹ̀ fún bí wọ́n ti gba ọmọ náà tọwọ́ tẹsẹ̀ lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí tí wọ́n sì fi ìfẹ́ hàn sí i ó tẹ̀síwájú láti ṣe ìlérí pé òun náà yóò fi ilé pọtí fọ̀nà roka bí wọ́n bá ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà láti yẹ àwọn ọmọ wọn sí bákan náà ni ó fi àsìkò náà wípé ìpalẹ̀mọ́ ayẹyẹ ìgbéyàwó náà yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu léyìí tí àwọn olólùfẹ́ àti àwọn ìlúmọ̀ọ́ká òṣèré ti ń fi ìdùnnú wọn hàn sí ọ̀rọ̀ náà lórí ìt ìtàkùn ayélujára títí di àsìkò yìí. I think about you every time. Girl, wá kó sí ẹ̀mí kò ní jù báyìí lọ fún abala àjọ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí Ruth Ọlájídé ni oníròyìn yìí ó dàbọ̀.